السلام عليكم ورحمة الله وبركاته من تسوال الله أرى الله سبحانه وتعالى من القرآن الكريم سورة الرعد آية الثالثة àbúká sọ wípé ayẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ìdíbìnláwì tààdà ibẹ̀ náà ni wọ́n ti dúró ibẹ̀ náà láti máa tẹ̀síwájú lẹ́nu gẹ́gẹ́ bí àlàyé náà fi síwájú Suratu Ra'd ó kún fún àlàyé nípa agbára ọlọ́run àti àwọn ìṣe rẹ̀ èyí tó kù áyà. tó ti pé àwọn lórí ẹ̀dá kan káàkì ìṣesí ọlọ́run ọba yìí káàkì dọ́gba pẹ̀lú ti ẹ̀dá náà agbára ọlọ́run ọba pọ̀ púpọ̀ àwọn agbára wọ̀nyí ọlọ́run ọba fúnra rẹ̀ ń júwe agbára rẹ̀ fún wa kábà fún lónìí kan nínú àwọn agbára ọlọ́run ọba èyí ọ̀kan bẹ́ẹ̀ náà ni a tún mọ bẹ́ẹ̀ òlé mi nínú súra yìí èyí ni súra tó Ra'd àyà ẹlẹ́ẹ̀kẹjọ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يعلم ما تحمل كل أنثى وما تغيب الأرحام وما تغيب الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار بسم الله الرحمن الرحيم الله يعلم ما تعملون السماوات وكل شيء عنده أبرا يجب القرآن فلورك لهم الله أمامي الرحمن أمامي الرحيم ọba tó pọ̀ níkẹ́ ọba tí ìtẹ́ rẹ̀ àti àánú ẹ̀ tó kárí gbogbo kóhun agbọ́rọ̀ wọn bá ń bẹ lórí ìran ọmọ ènìyàn yálẹ̀ tó ṣe tọ́lọ́run àbí ò ṣe tọ́lọ́run nínú àánú ọlọ́run náà láti ń sùn nínú àánú ọlọ́run náà láti ń jí kódà nínú àánú ọlọ́run náà láti ń ṣẹ lọ ẹni tí ń mú sí ẹni tí ń ṣe ìrìnà àánú kan lọ́wọ́ bá fi ti la tó fi mọ̀ fóun lé súnmọ́bìnrin ẹni tí mú ọtí àánú ọ̀rọ̀ wọn bá níbẹ̀ lára ẹ̀ tó fi ń ṣe lọ ẹni tí ò lálàáfíà kò ní dámọ̀ ẹkùn tó ṣe ìsìná ẹni tí ò lálàáfíà kò lè fi fún jáyì ọ̀rọ̀ wọn bá ó jápo yálẹ̀ tó ń ṣe tọ́lọ ṣe ọ̀rọ̀ wọn bá yìí tó pọ̀ ní ó nìyàn olórí ẹranko olórí àwọn ẹran àwọn ẹ̀dá ní ìdáàmà بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله يعلم ما تحمل كل أنثى وما تغيد الأرحام وما تغيد الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار الله يعلم ما تعمل كل انثى وما تزيد الارحام وما تزيد الارحام وما تزداد وكل شيء عنده بمقدار agbára ọlọ́run èyí tí ó tún fi ju gbogbo ẹ̀dá lọ pátá ìtọ́lọ̀ ọba fi ju ẹ̀dá lọ ó pọ̀ ìtọ́lọ̀ ọba fi ju gbogbo ní mímọ̀ lọ ó pọ̀ ìtọ́rọ̀ ọba ti ju gbogbo ọ̀jọ̀gbọ́n lọ ó pọ̀ ìtọ́rọ̀ ọba ti ju gbogbo onímọ̀ ìjìnlẹ̀ lọ ó pọ̀ nínú ẹ̀ Ona ni pé wallahu ya'lamu ma tahmilu kullu untha. Allahu ya'lamu ma tahmilu kullu untha. Ọlọ́run bá gbogbo obìnrin pátá bá lóyún sínú. Ọlọ́ni òun nìkan lòun máa ń tí ń bẹ nínú obìnrin náà. Ọlọ́run ìrìn ẹlẹ́gùn máa dámà nínú ogun sára. Gbogbo ní jẹ́ obìnrin tó lóyún sínú pátá. Ìjẹ́ Mùsùlùmí ni, kódà kó jẹ́ kó tí í ṣe Mùsùlùmí, ìjáláwọ̀ funfun ni, ìjáláwọ̀ dúdú ni èyíkéyìí tó yóò jẹ́ lóbìnrin tí ọ̀lẹ́ bá sọ nínú ẹ̀ tó lóyún ọlọ́wọ̀n bá ní ti ń nínú rẹ̀ òun nìkan ló mọ́ jù lọ ọlọ́wọ̀n bá tí ọlá rẹ̀ ga nínú ààrẹ ó fi ìdí ìmá rẹ̀ ìmọ̀ tó gbogbo ìmọ̀ lọ nígbàmí ń bẹ àwọn ọmọ àwa náà lè ṣe wádìí tábá ní obìnrin bọ́sì ọ́sánfàn wípé tábá yẹ̀ wò kí ló ń bẹ nínú ẹ̀ wọ́n lè sọ wípé ọkùnrin ni wọ́n lè lóbìnrin ni bó bá wọ ọlọ wọ́n lè pè lọ́kùnrin kó jọkùnrin bẹ́ẹ̀ bó bá sì wọ ọlọ wọ́n lè pòpọ̀ ọkùnrin kó sì gómìnà tọ́lọ́wọ́ bàbá ń tọ́ka sí ń bí ó kọjá pé afẹ́ mọ̀ kọkùnrin ni tí ń bẹ nínú inú àbóbìnrin ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga òun ló mọ ìtí ń bẹ nínú inú sọ́kùnrin ni àbóbìnrin ni òun nìkan ló mọ̀ wọ́n lè bí ọmọ lọ́kùnrin ó sì mọ́jọ́ ọkùnrin láyé wọ́n lè bí ọmọ lóbìnrin ṣùgbọ́n kọ́mẹ́jì wọ́n lè wò ó lálóbìnrin ni wọ́n á ti di lóbìnrin ṣùgbọ́n gbogbo lóbìnrin wáyé wá ṣe orí bíbímọ kò ní rí ṣe kódà ó lè má lọ́kọ tí ó fi jáde láyé ẹ̀sì pé lóbìnrin scan dáadé ultrasound dáadé ó yẹ kó lè gbé jáde tí yóò bímọ láyé àti gbàgbóbìnrin ni tí yóò bímọ láyé tí yóò lọ́kọ ó tó padà sọ́dọ̀ Ọlọ́run àti ìwọ́pẹ̀ ọkùnrin ní lóòtọ́ ṣùgbọ́n tí yóò jọkùnrin ṣe yóò jẹyàwó láyé ṣe yóò bímọ láyé gbogbo àwọn nǹkan wọn yìí ìmọ̀ ìsìnlẹ̀ ò lè gbé jáde ìmọ̀ àti ọlọ́run ọba ó jálé jáko ọlọ́run ọba ni wọ́n lọ́rùn yẹ ánámù kúlù máa dákùnrin lòkúlù ń bá ọlọ́run yẹ ánámù máa الأبصار يعلم ما تحمل كل أنثى ọlọ́ọ̀bá wá ní máa gbogbo tó ní ṣe pẹ̀lú máa yẹ ìlòmọ́ gbogbo nǹkan tó ní ṣe tó léèkì má in tó ń bẹ nínú obìnrin abala kẹni pé sọ́kùnrin àgbóbìnrin nǹkan bí ṣé olóyìnlẹ̀ ni jẹ́ ó bá dáyé tẹ́ta kejì rẹ̀ ní òjẹ́ afọ́ àwọn alìmọ́ẹ̀mù alìbọ́gbàmù nínú tẹ̀síìrì wọn màálìmù tẹ̀síìrì wọ́n ní ìtumọ̀ ayà wọ́n ya alámù ma nínú olùlòóńfà wọ́n ní ní dákàrí bọ́yọ́kùnrin ní ó fọmọ náà ọlọ́mù a àbúbìnrin ni ó fi bí ọlọ́mù àwọn tẹ̀ríyè kọ́lùkì báyá ọmọ yẹn nígbà tí ó bá fi wó fi ní pípé lẹ́gà kò ní wọ́n ti kan tẹ́yàn bá rí ah, ọmọ ọmọ ìpínlẹ̀ ọlọ́mọ bákan náà àwọn náà kìsì kọ́lùkì wahidan aw ismail ọmọ kan ni wọ́n fi bí àbíbejì ni wọ́n fi bí aw aksar àbí yóò fẹ́ ìlú méjì lọ ó lè tó mẹ́ta ó lè tó mẹ́rin ìmọ̀ ọlọ́run ọba ó jálẹ́jáko lérí ẹ̀ bákan náà bẹ ẹnu àgbọn onímọ̀ tẹ̀síìr pàápàá jùlọ àgbọn àwọn ikú kẹfíìr alayhi rahmatullah àwọn ní ọlọ́ọ̀ba ló mímọ̀ nípa máa àmẹ́lá ní jákàrí àwọn ta olùgbóǹgbẹ̀rin obìnrin lọ́kùnrin ni àbúbìnrin ni àwọn hassan àwọn kọ̀dí sọ́mọ̀ yẹn bábá pìtẹ́ tí yọ́ jọyìn tí ó fi ìyá tó bí ó rí jẹ́nu rẹ̀ ó dùn àbí ó sì jẹ́ a bí i àwọ̀sẹ̀rin tó lórí ikú lọba yóò jẹ́ láyé àbó lórí rẹ̀ wàtọ̀wílù tọ̀wílù lẹ́rọ̀wùrì jẹ́jìn rẹ̀ ó kù ẹ̀rù pé ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ òrèlé yẹ jáde àwọ̀kọ̀ sírì àdúrò ọmọ bẹ́ẹ̀ ẹlẹ́bì kúkúrú lórí kò tẹ́ni tí ó mọ̀ ṣùgbọ́n àwọn ọba nìkan ló mọ gbogbo ìyẹn ìmọ̀ ìjìnlẹ̀ òrèlé yẹ jáde tí yóò jọ lórí orí ni àbí yóò jẹ́ kejì ọlọ́run bá tó ṣe wà ń bẹ̀ ọlọ́run bá náà lọ́rùn yá alẹ́mù mẹ́ta ní òkúlù rúrúfà alìlmù níbi tàbá wàárà ọlọ́run bá ṣe ìrùgbàn ìròyìn alìlmù ọmọ onímọ̀ ọlọ́lọ́run gbogbo bá ti wá fi ìròyìn kan ròyìn ọlọ tó bá wá jọ àbí tí ròyìn ní ìsí ń bẹ lára ti wá náà jọ ó ní mímọ̀ lọ́lọ́ nínú àwọn ènìyàn náà amọ́pa ọkàn ní orí mímọ̀ olùmọ̀ ṣùgbọ́n ká má ṣe ìṣúwé ra wọn lẹ́yìn tá kàmẹ́sílẹ̀ eh, eh, eh, ìṣẹ́ ohun وهو السميع البصير ليس كمثله شيء وهو السميع البصير ìmọ̀ làwọn èèyàn bá ní tí wọ́n ti ṣe ẹ̀rọ kalẹ̀ ẹ̀rọ bá tẹ kalẹ̀ yìí wọ́n a máa fi nǹkanra obìnrin nípò wọ́n máa rí bọ́mọ ṣe ń ṣe bá ti ń sàwó tí ń jùsẹ̀ kódà wọn lè sọ ń gbà mí pé ọkùnrin ní òjẹ̀ kò dúró lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ ẹ̀tọ́ lọ ká mọ́ sí àfiwé wọn wọ́n lọ́hun nítorí pé tí wọ́n mọ̀ rẹ nǹkan tó kiri nínú tó rọ̀ mọ́ ọmọ nígbà tó ń bẹ nínú oyún tẹ́lẹ̀ wọn bá sọ pé Allahu ya'lamu ma tahmilu kullu unsa ma gbogbo tọ́rọ̀ mà ìtòmìnrin gbé sínú gẹ́gẹ́ bí oyún máa lè rùmú kìí ṣe fákùnrin ni ìjọ́bìnrin nìkan ní tọ́rọ ọmọ ọmọ tí bẹ́ẹ̀nù oyún ọlọ́wọ́ bá nìkan ló mọ gbogbo tọ́rọ ọmọ tí oyún nígbà tó bá dáyé tán gbogbo tọ́rọ ọmọ ọlọ́wọ́ nìkan ló nímọ̀ nípa ẹ̀ Lọ́pọ̀lọpọ̀ ààyè nínú al ọlọ́mọ ń sọ láti fi rinlẹ̀ wípé òun mímọ̀ púpọ̀ nípa wa nígbàtà ń bẹ nínú ìyá wa wà nínú wa ìgbàtà tún bẹ nínú ìyá wa ìmọ̀ ọlọ́run ọba ó ó mọ̀ ń tà ń ṣe ìgbà tó ò lè ṣàdúrà ó ń kéta mọ̀ nínú rẹ̀ ọlọ́wọ́ bá sọ láì rí inú Al-Qur'an ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ akọ̀rajà fún ní gúúsù ni ó máa látàlẹ̀ mú mẹ́ṣẹ́ ara لعلكم تشكرون الله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون Ọlọ́wọ́ bá ní òun lòun mú yí jáde nínú ìyá yín. Ìbàjẹ́ ń bẹ nínú ìyá yín àsìkò jẹ́ jáde tó bá tó òun ló mú ìjáde ọgbọ́n wo ni ọmọ tí ń bẹ nínú rí tó fi mọ̀ bóyẹ kó mọ̀ bush kó mọ̀ wá kó fẹ́ jáde kí wá ṣe pé yóò fẹ́ jáde lásán àyè tí ó pàjáde wọn lọ́wọ́ wá tún fi nǹkan bí ò rí síbẹ̀ tí ó lè máa yọ kó bá lè máa yọ kí bí jáde yẹn lè ṣe pọ̀rọ̀ Ọlọ́wọ́ bá lè mèmí mo mú ní jáde nínú ya yín láti kó bá ti tó jíjáde yẹn yóò máa já sọ́rọ̀. Ọlọ́wọ́ bá lè mèmí mo ṣe lè mèmí mo ṣiṣẹ́ yẹn níṣe náà. Olùrànlọ́wọ́ ni obìnrin náà tí ó gbin ọlọ́wọ́ bá ló mú jáde bẹ́ẹ̀ olójọ́ já sí ọ̀rùn ọba nígbà ẹ ìwọ ọmọ òòrùn ọ̀nkẹ́kẹ́ jẹ́ni a lè rí ẹnìkan nínú wa bá lè jókòó yìí tó lè sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó fẹ́ jáde tó fẹ́ jáde lára rẹ̀ ohun ìjárin tó lè sọ nínú wa Ṣebó olójú níjọ́ náà, ṣebó olé náà, ó sì nílà ákàrí ó yẹ kó sí ẹ̀ sọ pé ní jọ́nà ń pọ̀ fẹ́ jáde lọ wá ní jáde já kò sọ nìkan àbí tí wọ́n bá sọ fún ọ tí wọ́n gbé ọ níbi lórí fi olú bí níbi lọ ń tàpá níbi lọ ń tẹpá wọ́n sọ yẹn fún ní òòlè Ọlọ́run bá ń láta alẹ́mùn ṣe ìpìlẹ̀ wa náà ni àìmọ̀kan gbogbo tẹ́lùkọ̀ kan wá rí kájẹ́ lèdì táà ń fọwọ́ rẹ̀ báyà èmi ni lágbájá èmi ni lámarí àmì pòfẹ́sọ̀ ìpìlẹ̀ wa náà ni gbélé àtàlámù ẹ̀ṣẹ̀ ààrẹ Olóòtò ni wá, afọ́nú ni á gbogbo wa kò tí dáàmù. Wọ́n àfẹ́ ọjọ́ pé ẹgbẹ́ àgbà àfà ní. Ẹ̀bá àpẹ́ lágbà àfà, ẹ̀tún pè ní àfà àgbà. Ìjẹ́ ayé ẹ̀pẹ́ nígbà kan aláìmọ̀kẹ́ ni. Ṣẹ̀fẹ́ ẹ̀fẹ́ yà wá nígbà kan mọ̀ ẹjẹ́ fà kí lọ fẹ́ jẹ fà kí. Ṣẹ̀fẹ́

mo wá fún yín láwọn nǹkan dé èèyàn ní gbọǹgbọǹ èmi náà ni mo fún yín ọlọ́wọ́ bá ní mo fún yín ní gbọ́ràn mo fún yín ní ìríran mo wá fún yín ní ọba méjèèjì díje làákàyè gbogbo èyí tí mo jẹ omi jẹ bá wá nímọ̀ nípa náà tẹ́ sí lè ṣe tọ́lọ́nù ìmọ̀láyé mọ̀ lè nìkan ọkọ̀tọ̀lọ̀ gbogbo ìmọ̀kọ́lọ̀ ọba fún wa tọ́lọ̀ náà ló fẹ́ káàkì ṣe káàkì dúpẹ́ fọ́lọ káàkì sin lọ káàkì mọ ọlọ́run gbogbo ìmọ̀kọ́mọ̀ ènìyàn bá mọ̀ tó bá gbé jìnà sọ́lọ ìṣèmọ̀ gbogbo ìmọ̀dé èèyàn bá mọ̀ tó bá kírun tẹ́lẹ̀ ìmọ̀ wá dé odi pòfẹ́sọ̀ kò wá kírun má ìṣèmọ̀ ọlọ́run ọba fi rinlẹ̀ níbi wípé in tó ń ṣẹlẹ̀ sọ́mọ nínú òun ló mọ̀ gbogbo bá máa ń ṣe ń jáde nínú ìyá òun ló mọ̀ ìpìlẹ̀ ẹnìkan kan wá náà sì nìyí àìmọ̀kan ló ṣáájú ká tó rímọ̀ tó bá ipá ìmọ̀kan ló ṣáájú ilẹ̀ ti fà ní báwọn kọba tó wọ́n wà nípò àìmọ̀kan kámọ́dé bá àrí sí wọn lórí tó kájárí kakún tó ní kọ́bì tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run tún sọ láì rí nínú al-Qur'an ọlọ́run bá ní wọ́n rẹ̀ kùnmíkún ibi àrìnṣà àkùnmínà wà ibi àrìnṣòmù ajínàtòmù bí bóso ní ọmọ àtìkùn wà látùdákùn àrùn kò sàkùn هو أعلم بمن اتقى وأعلم بكم إذا أنشأكم من الأرض ọlọ́wọ́ bá ní huwa a'lamu bikum ọdọ́ ní èmi ni mo mọ̀ yí ju ẹnikẹ́ni lọ gbogbo ẹ̀dá tí mo dá mo mọ̀ èyí mo ẹ́kàwò dúkù èlò pọ̀ náà ṣùgbọ́n lọ́wọ́ bá mọ iye wa ó mọ àwọn tó kú lè ó mọ àwọn tí wọ́n bí ọlọ́wọ́ bá mọ iye tí ń bẹ nínú ìlú kọ̀ọ̀kan ó mọ iye tí ń bẹ lórílẹ̀-èdè kọ̀ọ̀kan ó gbogbo ẹ̀ tí ń bẹ látàrí microscope láàfin rí wọn àwọn microscopic a ní rí wọn báyìí o ma eru wọn ó ma wọn ọlọ́run bá ní tó wò ní mà yìí ni òun ma gbogbo yí pátápátá jẹ ẹnikẹ́ni ẹgbẹ́ ẹgbẹ́ lérí lẹ̀ ní gbogbo ìgbàgbẹ́ ti wà nínú kó wà nígbà jẹ́ ń bẹ̀ jẹ́ ń bẹ̀ ní àjínà àjínà ó náà ni jámù jẹ̀lìl àjínà jámù jẹ̀lìl aláwábí ni tọ̀bí àbìbá àjínà ó wá bẹ́ẹ̀ tọ̀bí jẹ̀lìl àwọn ọmọ ń bẹ nínú tí wọ́n ò ọlọ́wọ́ bá ní mo mọ̀ ìgbàtẹ́ ń jẹ́ àjínà jámú jẹ́lìl ìgbàtẹ́ ń bẹ nínú ìyá yí ọlọ́wọ́ bá ní mo mọ̀ yìí ọlọ́wọ́ bá ní kí ló dé ẹmọ́ pọ̀ra yí mọ́ ó wá délẹ̀ ayé tán olówó jẹ́ nìkan lọ́gbẹ̀kú wọn náà ti jẹ́ olórí bí wọ́n ti lóyún wọn náà lóyún wèrè Ní wọ́n ṣe lórí ọlọ́rọ̀, ní wọ́n lórí ọlálákà. Ní wọ́n ṣe lórí èrò, ní wọ́n lórí èèyàn dúdú. Ọlọ́wọ́ bá ní ẹyé pọ̀ra nínú ẹmọ́ wòrán nípa ẹ̀dà jẹ́lù ní ìlọ. Ọlọ́run nìkan ló mẹ́rin tó bẹ̀rù ohun jùlọ. Láì rí ọlọ́dún fi rinlẹ̀ ń bẹ̀ wípé òun lòun nímọ̀ jùlọ nípa níbẹ̀ nínú oyún gbogbo ìmọ̀ta bá ń fi rinlẹ̀ lẹ́yìn nípa àwọn bí ìgbà lẹ́nu wípé àwọn lọ́kọ̀ mi ti àjẹ lọ́sọ̀ mi bọ́bá wo oyún báyìí wọ́n máa sọ jíjẹ lọ́sẹ̀ lọ mélòó ni wọ́n fẹ́ sọ díẹ̀ náà ni wọ́n lè sọ torí wà máa lò sí tómi nà ẹ̀mí ìlà àkàlẹ̀ ààrẹ náà pé kò sí màá ìmọ̀ ń bẹ nípa ìṣesí oyún àmọ́ tí ẹ̀ tọ́lọ́wọ́ bá fún wọn bẹ̀ èyí tó pọ̀ ọlọ́run ló mọ̀ a máa dojúrú mọ́ wọn lọ́wọ́ ń gbà míì a ti rẹ́ni tọ́lọ́ fi ọlọ́pàá àbóṣe ẹ̀sù odìrìjọ́ pọ̀ kí ni tó fi sùn wọn ní pé èyí tí wọ́n sọ bàbá lè káàkiri ọjọ́ bá ti tó pé tó ìgbà tí àwọn ògbọ ọmọdé lóbìnrin ó dájú pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ọmọ yìí obìnrin ló ń bí kódà òun nìkan ló lo orúkú ìjọba ìjọba àti ààrẹ òun ti bí tó wà lọ sọmọ ìdí ni ẹgbẹ́ ìtura wọn yẹn náà ní ìsinmi ẹgbẹ́ sọmọ ìjọba kéwì wọn ni ó ti tọ́lọ̀ mọ̀ níbi o ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀wá kékeré ó dà sí ẹni pé ọkùnrin yóò wọ́n ìgbà fẹ́ kọ́ sí mú ìlú ìjọba torí pé bá ti fẹnu sọ́run tó bá ní ilé ẹjọ́ yóò lò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí kọ́ sílẹ̀ ń ìyẹn lè fi gé ìwọ̀n ọ̀rọ̀ di ilé ẹjọ́ ibi tó lóòótọ́ ìgbẹ́ ẹ̀kọ́ nìyí tọkùnrin ó ti tóbi ló wálé gbogbo aṣọ ọmọkùnrin àwọn rà ọlọ́wọ́n bá fi ilé wọn wípé òun lòún nímọ̀ torí wípé bọ́mọ jẹ́ ń sẹ nínú olúfẹ́ rí yẹn lọ́mọ bá fẹ̀sẹ̀ sí ọlẹ̀ ọlẹ̀ jẹ̀míìlù tó bá sọ nínú obìnrin gbogbo ń tí ń bẹ lára ọkùnrin náà ìdésí náà ni ọkùnrin àti obìnrin bákan ni yóò tó àwọn àdìbò kan kó tó máa mú àmì obìnrin tó bá jóbìnrin yóò táwọn àsìkò kan kó tó máa mú àmì ọkùnrin tó bá jọkùnrin tó bá wá sí tọ́sù kò pé ọkùnrin mo gẹ́kì wọ́n jẹ́ ìjó fi jókèrè ọlọ́wọ́n bó fi sí lára èyí tí ó bá jọ́kùnrin ọkùnrin mo gẹ́kì wọ́n jẹ́ ìjó fi jọ́kùnrin ọlọ́wọ́n fi sí lára ṣùgbọ́kùnrin tí wọ́n jẹ́ ọkẹ̀ jọ́kùnrin ò ní lọ́mọ láyé yóò fi síbẹ̀ ìwà lọ́wọ́ máa ni ò ní sí mọ́ ṣùgbọ́n máa jọ́kùnrin gbogbo àwọn nǹkan wọ̀nyí ọjọ́ bá dòlè gbé Allah ya alamu máa تحمل كل أنثى الله يعلم ما تحمل كل أنثى Ibi ta fẹ́ kórí rẹ̀ sọ náà ní pé ká ti bẹ̀mọ́ ti tó bí ọlọ́run láti máa ṣe. Kí ẹwà máa gbà àwọn analysis yìí kó mọ̀ àtúmọ̀ sí lọ, kò máa kẹta náà ọlọ́run bá ní ẹ̀sìn papọ̀ wọ́n máa dábí gbòrò ọ̀rọ̀ àmú wọ́n máa dájá Ọkọ̀ omi ta jẹ́ lánàá, ta ní lè ní láàmà tàlàyé ẹ̀, wọ́n pè nǹkan kan ní alìmọ̀ṣíìmà lédè èkó wọ́n tó ní placenta kí ni ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú jẹ̀lín èyí ni ọmọ nígbàtọmọ bá ń bẹ nínú lẹ́gbùn àwọn àgbàlagbà ní èdè Yorùbá wọ́n máa ń sọ̀rọ̀ ká wọ́n ní ilé kan lórí ìrìnàjò bá náà oríbi náà kọ̀ ó tún níwájú máa ń sọ iṣẹ́ alábà àjẹ́rù èyí tí wọ́n ń pè ní mọ̀ṣínà tí wọ́n bá gbé kalẹ̀ ẹ̀jẹ̀ tó ti pọ̀ ní sọ́wọ́ bó ti wá rí yẹn kò wá sí ọmọ wáyé rẹ̀ ó bá wá rẹ̀ yóò bá wá torí pé olúbi yẹn òun náà ni dìbà ìjọ ọlọ́wọ́ bá fi ti ọmọ nípa tó ń bẹ nínú oyún gbogbo nǹkan tó fẹ́ máa ṣe ibẹ̀ náà ní ní ṣe ó lẹ́nu ni kò lè fẹ́nu jẹun ìdodo ní ó fi máa jẹun ìdodo ní ó sì so mọ́ alìmọ̀ṣínà placenta yẹn ní so mọ́ oxygen nínú placenta yẹn ló wà

yóò mọ̀ wà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ títí títí tọ́mọ òbí jáde tọ́mọ bá ti jáde olóòrùn jáde tẹ̀lọ wọn àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́ bá ń fi yẹ wa nínú àyà ọlọ́wọ́ bá ní wà mẹ́ tẹ̀lú àrùn àwọn àbá wọn ni kí ni súnmọ́ wà mẹ́ tẹ̀lú àrùn àlùkọ́ ìgbù inú èdè lágbáwá ìtumọ̀ rẹ̀ ní ànákóṣù tí kò dìbò annakusu kí nǹkan kó dínkù lárúbáwọ́ sọ pé gọ́ọ̀gọ̀ ìmọ́ọ̀hùn àìnàkùsù tí omi bá ti dínkù omi tó kú tẹ́lẹ̀ tó bá ti wá dínkù a ní gọ́ọ̀gọ̀ ìmọ̀ omi tó kí ni omi dínkù ìyẹn túnmọ̀ sí wípé wà máa tẹ̀bí ìlú gọ́ọ̀dọ̀ yẹ̀ bí ìlú àwọn àrùn dídíkù ìdíkù tó bá dé bá ọlọ́nìmọ̀ ń báyìí wọ́n máa tẹ̀ dáadáa àlékún tó bá bá ń bẹ nínú oyún ọlọ́nìmọ̀ ń parẹ̀ jẹ́ nìkẹ́rin lọ àwọn afọ́nìmọ̀ tẹ̀ sír wọ́n wá ní kí ni ìtumẹ̀ àwọn Abdurrahman bin Nasir al-Sanayi wọ́n ní máa kí ìlú àhàm ما تغيظ الأرحام أي ينقص مما فيها nǹkan tó ń dínkù níbi oyún nígbà tó ń bẹ nínú ìmọ̀ àìyànlẹ̀ alhamdu àóyàtàdá àóyàtùmáhẹ̀ wọ́n ní ìmọ̀ kóbìnrin lóyún sí ọkàdá ìdí ọmọ yòówù kò nira má nínú ẹ̀ gbàjọ́ òbí lọ́sí jù ọmọ yẹn tukú ikú kí lọ́pọ̀ ọlọ́pàá ọmọ ọlọ́run ọlọ́run ọlọ́run ní kàǹpa rẹ̀ ti ẹ̀rù kẹta àbí kó ti ẹ̀ṣẹ̀ wípé ọmọ yẹn ó ti pé lọ́mọ tẹ́lẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní bí kò kò ti dọ́lọ́pù má kò dé kí ni o kò ti dọ́lọ́pù oṣù kẹta oṣù kẹrin oṣù karùn otu ó ti rí bó ṣe yẹ kó develop ṣùgbọ́n bá dúró lójú kan kò develop nígbà tí wọ́n bá wá bí orí àtọ̀ ọ̀hún so papọ̀ ṣẹ́ẹ̀sì ìgbàkí gbogbo adá ìlà pásù séjì ìgbà kan ń bẹ spinal cord ya nígbà ọba yá níbi ọrùn náà ní ìtẹ́kọ̀ bí ọwọ́ òsì máa ṣe sí ìtẹ́já ló wà máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sọ́wọ́ fìyàdì tọ́lọ̀ ń bá nígbà tó wà bí ẹni dáhùn kọ́mọ́dé tọ́lọ̀ fún gbàgbọ́ ọba bí mo ní àwọn ayé wọ́n ràn sí mọ́nú ẹ̀ pẹ̀lú ẹgbẹ́ rẹ̀ jùlọ ọlọ́wọ́ bá lòun lòun nímọ̀ nípẹ́ mọ́tàbí ìdòl àwọn ààrùn gbogbo àdínkù tó lè bá oyún tó fi ní develop bó ti tó àti bó ti yẹ kò sẹ́ tó nímọ̀ nípa ẹni tó pa ọlọ́run ọba náà ló mọ̀ nípa rẹ̀ jù lọ development ó máa bá ọdún yẹn in tó wà ní àtọ̀ tó ṣe sà tó di ẹ̀jẹ̀ títí tó kúrò lẹ́jẹ̀ títí tó ti bá fi ẹran tó kúrò ní bá ṣe ẹran tó ti pé egún wọnú ẹran ẹran wọnú egún ọpọlọ ń fọ́ ìfún ó wà wà máa dá sí dáadáa kálọ́pẹ́ẹ̀tì tó ń bọ́ ọmọ nípele kan nípele míì kò sí sáyẹ́ntìtì tó lè tó lè mọ tó ń kà wọ́n lè sọ ṣùgbọ́n ti tẹ̀lé rẹ̀ yọwọ́ ọlọ́wọ́ ọba ló wà ọmọ ní develop bó ti wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ ẹ̀ ló fi wọlé ẹ̀rẹ̀lẹ́ àwọn olóyún bẹ́ẹ̀ orílẹ̀ èdè lọ ọdún mẹ́ta nínú ẹ̀ ìgbà ni wọ́n bá fi ọmọdéṣẹ̀ ìjẹ̀ ni wọ́n kó jáde mẹ́ akẹ́gbẹ́ tí í ṣe pé ọjọ́ pípẹ́ lọmọ bí ọlọ́pàá aṣọ ọlọ́run ilé ìlú tó ju oṣù mẹ́ta lọ kò sì dìvẹ́lọ́pù ẹ̀jẹ̀ ló kò jáde pẹ̀ ọlọ́wọ́ bá ní wá mẹ́ẹ̀ẹ́dẹ́ ti dáa obìnrin tó lóyún nínú kan kò máa ń tẹ́kẹ́ oúnjẹ bá dìí jẹ́ ti ẹnu mọ́kànlẹ̀ máa gbọ́pọ̀ mọ́ ń tàpá nínú ṣùgbọ́n bọ́mọ yẹn tó ń develop owó mọ́ bí ojú ṣe ń dojú táwọn ń dáhùn iṣẹ́ tọ́lọ́ nìyẹn sáyẹ́ntì títà ló mọ sọ pé tó bá di àkùbá ẹ̀ kìíní kò ṣẹlẹ̀ kí ló mú kí ní ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ ọlọ́wọ́ bá nìkan ló mọ̀ ọ̀tọ̀ ní ká mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ tí ṣẹlẹ̀ rẹ̀ yẹn jẹ́ afẹ́ ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ kìí ṣe dáadáa pé kó ṣẹlẹ̀ ó lè mọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n tẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́wọ́ bá nìkan ló wà gbogbo àwọn nǹkan tá ń sọ yìí ó yẹ kó sún wa mọ́lọ́ kábẹ̀rẹ̀ ọlọ púpọ̀ tó bá wo ààrẹ pé ah, èmi náà pass through stage rẹ̀ ọlọ́run sì ní kí wá jáde ní pípé kí mọ́jì abirùn ó rọ ọlọ́run ọba lọ́rùn kó jáde lábirùn tí ó sọ́lọ́ pàkàtà fún mọ́ lọ́rùn ìmọ̀ ọlọ́run ọba yìí olókárí gbogbo àwọn agbègbè ọ̀rọ̀ wọn yìí الله يعلم ما تحمل كل أنثى وما تزيد الأرحام وما تزداد الله يعلم ما تحمل كل أنثى وما تزيد الأرحام وما تزيد الأرحام وما تزداد قلت بأنه معقول ما تفسير وني ما تزيد الأرحام وني أدفه tó ń bá oyún ọlọ́lọ́nímọ̀ nípa ẹ̀ jùlọ wọ́n ní kí làdínkù yẹn àwọn àfónímọ̀ tẹ̀síl wọ́n ní tẹ̀síìdù yẹn o náà ni mẹ́nàkọ̀ sọ́dì ní títà o ní kọ́ kìí ṣe gbogbo ọmọ lóyún ẹ̀ ní bóṣù mẹ́sàn èyí tí ó bá pọ́sù mẹ́ta yẹn máa tàbí ìzó láàrọ̀ àwọn àfáà ní iyì túnmọ́ rẹ̀ náà tún jáde rẹ̀ torí pé nígbàtí olú dúró kò sí kan ó lè sọ wípé oṣù mẹ́ta lórí ìhòòrò àbóṣù méje àbóṣù mẹ́fà nígbà ọba tẹ̀lẹ̀ tẹ́nà lẹ́tọ́ mọ̀ ah, ṣùgbọ́n bàbá ó ti wà látọ̀ ẹ lọ sí mọ̀tò ìwò ní lóṣù mẹ́sàn oṣù mẹ́fà ló lò àdínkù àlẹ̀kọ́ ìkù yẹn yóò ṣẹlẹ̀ àdínkù ó bá ọ nínú àsìkò tó lò nínú oyún wà máa dá sí èyí tí ó sì sáádà tó ó ju oṣù mẹ́ta lọ ọmọ mi ń ọdún kan lólò lọ́jọ́ bíi ọmọ mi ó ti gbó ó ti lóbi ọdún káàbọ̀ ọlọ́pẹ́ta ń bẹ lọ́lọ́pọ̀ sọ wá bẹ̀ lẹ́yìn ọdún kẹta yóò ti wá gbó takotako yóò ti bẹ̀ẹ̀ yọ inú ọlọ́pọ̀ ọba ló mọ̀ kí ló ń ṣe tí ò fi jáde ṣé kò fúùsì náà ni àdìbò ní òbí ọlọ́run ló mọ̀ sí ọdún mẹ́ta ló lù kò tó jáde ní akọ́lóògbé ṣùgbọ́n látara pé àyà yí òye wa ìgbàgbọ́ ní ọ̀hún wọ́n ti ìgbàgbọ́ nìyẹn wọ́n máa tàbí kò lọ́wọ́ Ọlọ́wọ́ máa dákí tó lọ́rọ̀ ààmù wà máa jẹ́sìdá. Àfọ́ àwọn mùjáì nínú àgbà àwọn àkónímọ̀ tẹ̀sí inú àwọn tààbí ẹ̀yìn àwọn tẹ́tẹ̀ láwọn tààbí là ń sọ yìí ẹwà máa wò wípé ìmọ̀ Islam ọjọ́ rẹ̀ ti pẹ́ Mujahid kìí ṣe inú tẹ́lú àfimọ́lá ní mò ń sọ kìí ṣe ṣe fúnbáàn kìí ṣe ṣe inú àwọn yìí náà làwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábọ́n ara wọn sàábé lójú àbọ̀ àmùdáì àwọn tó wá túmọ̀ áyà yìí wọ́n ní áyà yìí tá a bá sọ pé má tàbí dùn arham in tí ń dínkù lára alẹ̀ tí ń bẹ nínú oyún ọmọ nípa tó ń bẹ nínú oyún ọlọ́run ló ń nímọ̀ nípa ìdínkù àdínkù tó ń ṣẹlẹ̀ sí àbọ̀ àmùdáì àwọn wá ní ìtumọ̀ rẹ̀ náà ní pé mọ́rọ̀kàrá mínà jámi sí hamlin tó bèèrè bá ti ní oyún tó bá wá ń rẹ́jẹ̀ ẹwọ̀rọ̀ tó tó bá wá ń rí ẹ̀jẹ̀ mọ́tẹ̀ sí ìdọ́lá hamlin oyún yẹn àti ìpùsẹ̀jẹ̀ ọfẹ́ wálẹ̀ jàmá bọ́bẹ̀rẹ̀ bá lọ sí dubai tó ti lóyún orí oṣù mẹ́ta tó bá lọ rí dọ́kítọ̀ pé ẹ̀dá mọ̀ rẹ́jẹ̀ fún òníbọ̀ ìgbèjì májẹ́jì ram oyún oṣù kẹrin ẹ̀rẹ́jẹ̀ ìbára bẹ́sẹ̀ wọ́n ó ní ìdílé kan àbọ̀ṣẹ̀ bá tẹ́tíní àbọ̀ṣẹ̀ àbí ó ti rí kan tọ́nà torí wípé bó ṣe wà ẹ tó bá pẹ́ ìgbẹ́tẹ̀kẹ̀ ẹ bá kọ̀ntínú ọmọ yóò wà lẹ̀ obìnrin tó ti lóyún òtúkú lọ́mọ sí ẹ̀kọ́ oṣù àbúmọ́mà ni àbọ̀ àwọn mùsáàrí ẹwà ti gbà yẹn àwọn ní ìtumọ̀ áyà yẹn òun náà ni wípé máa dárọ́ ayé alìmọ̀ràjú nínà dámí fi hàmìyà tá a bá ti lọ kọ́bìnrin lóyún tó lè fi dúró sílá tó bá wá ń rí ẹ̀jẹ̀ nọ̀sọ́ọ̀lù ni àdínkù ó ti gba igbó dúró síbẹ̀ yẹn ọ̀bẹ̀ ìgbàgbọ́ yìí kódà àpá wa Abdullahi bin Abbas sàábé wá làwọn ẹbí wọn kan àwọn ní tẹ̀bí ìgbò àrùhá mọ́lọ́lẹ̀ àgbàkọ̀ kò ní wà kò sí nǹkan tó dùn ló ní ẹ̀jẹ̀ ni ó bá lù ẹ̀jẹ̀ ni ó bọ̀kọ́ lù ajẹ́ wípé ní àwọn àmùjá ìlú sọ ìtẹ́sọ́lẹ̀rọ àwọn àfọ́ àwọn ọ̀nà àwọn tàbí wípé tọ́kọ̀ ní bá ti lóyún tó ló ti dúró tó wá bẹ̀rẹ̀ sí ní rí ẹ̀jẹ̀ ti àdínkù tó lè bá ń bẹ nínú obìnrin tó fi lè wálẹ̀ ọlọ́wọ́ bá lóun ló mọ̀ èyí tí ó wálẹ̀ tí ò ní dúró ọlọ́wọ́ bá lóun ló mọ̀ ọlọ́wọ́ yàmú máa ta abẹ́lógún tó ń ta Àfáwà wọ́n lórí ayà kọ́lá kọ́ ìlú àpá fọ́láwà kó ní mọ̀ ìjọsí wọ́n tẹnu bọ gọ́ìgbòl àpá àìnàkọ̀sọ̀ àpá àdínkù tó lè bá oyún tọ́lọ̀wọ́ bá ń tọ́ka sí ní òun mọ̀ wọ́n lò náà ní wípé alhaibu alalhamdu alhaibu alalhamdu obìnrin tó ti lóyún tó ti lóyún la tẹ́tẹ̀ tí wọ́n jáde tó ṣe kọ́sùn wọ́n ní torí wípé fàídà harvardin hamil wọ́n ní jẹ́ni tó lóyún tó bá tó wá ń pè lọ́sù káàlẹ̀ nọ̀kọ̀sọ́rẹ́ ìlúwàlá káàlẹ̀ nọ̀kọ̀sọ́rẹ́ ìlúwàlá tó bá àbí bàọ́lọ́jì kan ó lè ẹgbẹ́ bàọ́lọ́jì ní secondary school ló pè ní bàọ́lọ́jì so àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ nípa ìlú jẹlẹ̀ sí ọmọ nínú oyún tẹ́kọ̀ọ́ lọ kala lọ kà ní àmọ̀dé àbí ibẹ̀ láti mú ọ̀rọ̀ wọn sọ hábà ẹnìkan wọn sọ wípé àbí bùkátà sí ìmọ̀ àwọn tàbí ìmọ̀ wọ́n lámà ìmọ̀ tí wọ́n ilmù lùwáhàjì ó ní tí wọ́n ìmọ̀ tí wọ́n ilmù àlùwáṣí tọ́mọ̀ jẹ́ pé kalẹ̀ ní ṣùgbọ́n revelation ó ní má tí wọ́n kò dẹ̀ sí ẹni tó ẹ̀dá tó tó ẹni tó dẹ̀dá ẹni tó sì dẹ̀dá bí sọ náà kó lè sọ gbogbo tó ní méjì mẹ́yà ẹni wá di ìmọ̀ tí wọ́n á sì mú àlẹ́mùnà ẹni tó bá ní ìmọ̀ revelation ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀gá omi mímọ́ nítorí pé ẹni tó dá wa olóṣọ̀rọ̀ ẹni tó àlẹ́ alẹ́mọ̀mọ̀ ìfàlẹ̀ wọ́n ní fàídà àágọ́gìl ààrin tí ẹni tó bá lóyún tó bá ti kéèké kọ́ọ̀lù káàrẹ̀ sọ́ọ̀nà òkèlèwàlẹ̀ tẹ́lẹ̀ yìí máa tó pupa àdínkù yóò bọ̀ mẹ́rin tí ẹ̀kẹ́ pé wọ́n lè sọ́ọ̀ ni àdínkù tí ó bọ̀ wọn wọ́n tó gbó mọ́ra wọ́n wọ́n ní torí pé ẹ̀jẹ̀ tí ó yẹ kó máa jáde lára obìnrin nígbà ń ṣe nǹkan oṣù tí ò wá jáde mọ́ nígbà tó fi torí pé tó kò náà gbà kọmọ̀ sí lóyún ìgbàgbọ́ ló ṣe mọ̀ ìṣe kó sùmọ́ abẹ́ẹ̀kọ́ àmì pé nǹkan tó ti láàyè wọ́n ní kí ẹ ẹ̀jẹ̀ tó gbó tí ò wá mẹ́yẹn dìbáhù ìwá láti lè rán sílẹ̀ dìbáhù níbi èèmọ̀ kan bẹ nínú kẹ́lùmọ̀ káwọn sálà kù wọn sọ pé tọ̀ àmì wọ́n ní dìbà torí pé dìbà ó kó sùmọ̀ tó pọ̀ sí kò jẹ́ dẹ̀dẹ̀ kó jẹ oúnjẹ gbogbo nǹkan láàbí sustain nǹkan lẹ́gbẹ̀rẹ̀ dìbà nínú sustainability wa means of sustain ọ̀kan ni mímí hospital hospital yẹn inú placenta so ìdárí fà sí ní tí wọ́n pè ní dákùnmọ̀lẹ̀ àìsí yẹn òun náà alìmọ̀ṣìmọ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù tí ò wá mọ́ tó lọ dúró òun náà ló padà wá di àlùmọ̀ṣímà ní placenta nínú placenta yẹn òun wá ṣiṣẹ́ tó pọ̀ ó ń ṣiṣẹ́ nutrition àlùkìdá nutrient wà bẹ̀ ìbẹ̀lọ́mọ́ ìjùmọ̀ oxygen yóò mú bẹ́ẹ̀. àwọn oríṣiríṣi nǹkan tó rọ̀ mọ́ tọ́mọ níbi ọmọ mọ̀ ẹ̀rú bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé tí àdínkù bá ti wá ṣẹlẹ̀ sí plamẹ́ntà yẹn tẹ́jẹ̀ bá lè jáde ìtọ́mọ̀ yẹn bí ń tẹ̀lé yóò mọ̀ síkù yóò mọ̀ síkù tó bá ní ń dínkù bá ní ọ́fíìsì rẹ̀ mọ̀ síkù tí ọ́fíìsì rẹ̀ bá ń dínkù àwọn nǹkan bí nutrition náà mọ̀ yóò mọ̀ dínkù after respiration ó fẹ́ fẹ́ náà yóò máa dínkù gbogbo àwọn nǹkan yìí tí placenta tó kò fà jùbọ́ ma tẹ́jẹ̀ bá ti lè máa jáde yóò máa dínkù àwọn àbóyún máa sọ sí wọ́n ní eléyìí ní ìtumọ̀ wà máa sọ sí ìlú ọ̀fà wọ́n ní torí pé fa ìlà ahọ́rọ̀ kan ti dám èyí tí wọ́n sọ ọ̀rọ̀ wọn náà ni pé tí ẹ̀jẹ̀ yẹn bá ti ń dà pẹ̀lú kó ti lórí yẹn yá ń kú sùn ìgbàdà àlùbìdà yá ń kú sùn àlùbìdà nǹkan nutrition yẹn àti bí supply ọmọ yẹn means of sustenance ọmọ yẹn yóò máa dínkù wàyà ń bẹ́ kí sùn lò wọ́lẹ̀ àdínkù máa bá ọmọ yẹn kò ní lè sọ báyìí wà nígbà àlẹ́ ń tẹ́rí ṣùgbọ́n tó bá tẹ́ wípé obìnrin tó lóyún ẹ̀jẹ̀ òjáde máa ẹ̀jẹ̀ dúró ló fi máa ń dúró yẹn wọ́n ti yẹ dáàtì lò wàyà ìyẹn ní máa ń jẹ́ kí development máa bọ́ mọ́ wàyà dìm yóò ti dìpẹ́lẹ́gbẹ̀ẹ́ ẹ̀dàkùjọ mẹ́rin náà sọ yìí ìṣẹ́lú ìgbẹ̀dọ̀ ọ̀rọ̀ yìí àwọn abụọ àwọn mùjáìrì àwọn àbọ̀ àwọn mùjáìrì àbá táwọn bọ́ yìí wá máa sọ táwọn máa gbé wọn gbà á wọn wọn ò sì lọ sí Harvard University wọn ò sì lọ sí Oxford àmọ́ ta fẹ́ mú jáde kọ́ wá lórí pé ó fẹ́ di medical doctor ó fẹ́ di consultant ó wá fojú rẹ̀ ní ìmẹ̀ kí mẹ́ẹ̀sì yẹn ó kún ìmọ̀ rẹ̀ ìmọ̀ rẹ̀ yóò fi dágbájá tó bá ka ilé ìtàǹsọ̀ ìlú mọ̀gbáyé tó tó wá ní ilé ìlara ó ju ẹgbẹ́ lọ èyí ni jẹ́wọ́ àti gbogbo ẹgbẹ́ tó fi torí pé ẹgbẹ́ kọ́mọ yóò oníkàlùkù òòlù ti ẹ̀fẹ́ ilé ìbá ń kà lẹ́nu ẹ̀tọ́ bá lọ sí sílòsì medicine owó tún lè torí pọ̀ àlàyé fẹ́ẹ̀fẹ́ pẹ̀lú nítorí pé lọ́jọ́ mọ́ ìlú òkùnkùn ẹni tó bá jọ mọ́ tó bá lọ sí abala fámákì tó bá wọnú àlùkò àmì ah, yóò kàn ìmọ̀ bẹ̀ ah, ọlọ́sùn sọ nǹkan nípa àtẹlẹ́ kódà ẹni tó bá lọ nípa abala èmi tó bá lọ nípa humanity yóò bá nǹkan tó fún kẹ́kẹ́ nínú àjẹ́ sòfíìsì wo lọmọ wa fẹ́ ní àkútà náà ẹ tó bá lọ níbi agbègbè náà yóò rí àwọn àgbà àyanu òfin ìdájọ́ nínú àjẹ́ kí lọmọ rẹ wá fẹ́ jẹ́ láyé tóbi ní kò ní bùkátà fún kọ̀ọ̀lá ẹ̀rọ ọmọ ní ìgbọ̀rọ̀ láti mọ́ ń sọ ní yunifásitì ìgbẹ́ àbúláì náà korúkọ àbúláì ló kọ́ bẹ̀rẹ̀ mọ́ mọ́ olùkọ́ àkọ́rá mọ́ mọ́ mọ́ mọ́ àkọ́rá nìkan láti gbogbo òrìn àjò láti gbogbo owó táwọn pẹ́rẹ́ ìná láti déèjì 1 nursery primary secondary ó tún dájá òdáàbò tó kó tó di pọ́ padà wà ìrúnà ẹgbù gbogbo ọdún lè bọ̀ wà á mọ́ ọ̀rọ̀ àwọn sàábé ọ̀rọ̀ àwọn sàábí ẹwà ọgbọ̀ táwọn olùmọ̀ sáyé náà sọ lẹ́sì lè mọ̀ wípé pàápù ìmọ̀ nínú mẹ̀síwá gbogbo bí ọba fẹ́yà sí láyé ọmọ ìlú rẹ̀ nínú àlùbáríkà ìmọ̀ ìmọ̀ àwọn àgbà wọ́n wá ní fanukusọ́ọ̀nù nùkùsọ́ọ̀nù kílkọ̀tù wọlé dòkòrò ìlú wọ́n ní kọ́lọ̀ bá sọ pé wà máa tọ̀ àdínkù tí ń bá ọmọ nígbà tí ń bẹ nínú olúgbé ọlọ́mọ bá mọ̀ wípé túnmọ̀ àdínkù yẹn náà ni wípé àdínkù ìṣẹ̀dá yóò máa bá ọmọ yẹn pẹ̀lú wípé ẹ̀jẹ̀ ń jáde nígbà tí wọ́n lóyún kẹ́kẹ̀ ẹ bá lè fi ń jáde ìjọmọ yẹn fẹ́ fi sọ̀rọ̀ olóyún olóyún ló jẹ́ pé tí wọ́n bá gbé ìmájẹ́sì àwọn tí wọ́n jẹ́ gynecology òṣìfọwọ́ ìṣẹ́lórí ọ̀hún rẹ̀jẹ̀ ó rẹ̀ sí lóyún olùkó ìṣùmọ̀bọ̀ tí a rí fún wọ̀n bá ṣe gbé torí ẹ̀ lórí ẹ̀ tí ó bá tọ́ sí jọ́kẹta orí ìyọ̀wà rẹ̀ orúkọ orí ìròyìn kò ní ọ́pù ní ìgbẹ̀lódì ní oúnjẹ sílẹ̀ ìgbẹ̀lódì Yorùbá ní àdìdì ire lọ́ba wáyé ẹni ọ̀bá gbọ́ ìgbà ọlọ́pẹ́ lọ́mọ wáyé pẹ̀lú ìdíkù tí ní ṣe abúkọ́ntọ̀ olúbi òǹdè olù ibi ire lọ́ba wáyé ire lọ́mọ ibi ní olúbi tó tẹ̀lé wá so lè tó ń túnmọ̀ sí pé tí wọ́n bá bí mọ̀ sẹ́m wọ́n túnmọ̀ rẹ̀ olúbi òbí jáde ọmọ ló gbúdọ̀ ṣáájú ìdí nìyẹn ló jẹ́ pé ẹmọ tí wọ́n bá fẹ́ wáyé kí ìdí ń bá kọ́ ṣáájú yóò sì ní ọmọ ìlẹ̀ tó lè wá sí ẹ̀sìn ni wọ́n ṣe sábà ti gbé ọmọ sí ẹ̀sìn ni wọ́n ṣe ibi tí placenta wà ó ti dí ojú ọmọ tó bá ti jù bẹ́ẹ̀ lọ tó bá yáyọ́ rẹ̀ ọmọ torí pé bó ṣe ń borí ju kó jáde placenta yẹn placenta yẹn náà mà sí ma ó tún ṣiṣẹ́ protection fọmọ àìmọye tí ò bá lu ọmọ ta placenta yẹn ló fi tí ojú ìgbà tó tó tó sẹ́yìn kan sọ́nà tó dára ẹwà tó lọ lára wa àwọn adáyé ọba ni a kíló dé ní ìjọmọdé láti kó onímọ̀ ọ̀pọ̀rọ̀ ẹ̀sìn kí ló jẹ́ tó mọ̀ kẹ́kẹ́ wò báyẹn wọ́n ní ojú ìmọ̀ lóòrùn wọ́n ní ọmọ ọ̀sẹ̀ kò sí wàhálà ọmọ ìbọ́lọ̀ sọ torí bọ́lá ọ̀rọ̀ àwọn olóògbé gbogbo orí tó ti pọ̀ yóò rọ̀ ló jẹ́ òṣèlú wọn náà kọ́ ní báyìí lásìkò báyìí nígbà tó wọ̀n báyìí nígbà tó wọ̀n báyìí ọlọ́run yẹn ti wá di ẹni tí kọ̀yẹ́kọ́ gbọ́dọ̀ sí ẹnu mọ́ àti ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run kò méjì sọ wọn bẹ́ẹ̀. wọ́n wá ní wà sí yájẹ́tú tàmẹ́mù kìlkọ́tì ní bísí wọ́n ti ta bọ́wá sọ pé wà máa tẹ̀ dá àlékún bá ọmọ ìtumọ̀ náà ni pé ọmọ yẹn ti develop nínú kò sí ní tó ń máa ń fa development ọmọ nínú orí láàrin òṣèlú kò sùn mọ́ ní òun àti ìlú àmẹ́yẹ sábà ní ọmọ yẹn ti develop àwọn olùmọ̀lọ́ òkì òkì obìnrin òṣèlú kò sùn mọ́ ní. sábà ní kó ń tẹ̀lé bọ́ọ̀lù àti kó máa bá ọmọ yẹn. àwa lè máa òfin nínú mọ́sálà fìtì yíyà ó nínú mọ́sálà fìtì yíyà pàápàá lọ́dọ̀ mọ̀lú yíyà àwọn gbà wípé obìnrin lè lóyún kó sì máa ṣèkó sí nígbà tí máa yíyà ṣùgbọ́n èèyàn tó bá lóyún ó sì nǹkan ọmọ ajọ́ ọlá rẹ̀ ga tàhálù tọ́bá ìdàgbàsókè ọmọ nínú ó ní ṣe pẹ̀lú àìsè nǹkan oṣù ìrìnmá eléyà àwọn àfà wọ́n fi rinlẹ̀ tó lóbi jẹ́ àwọn ọ̀nà mẹ́ta tí wọ́n ti mú ìtumọ̀ yìí wá ọ̀kan ni wípé gọ́yìnlù alham òun náà ni wípé lọ́sọ́nù mú an isaac ashton ojú tí ó pé oṣù mẹ́ta àdínkù wà wọ́n máa gẹ́gẹ́ èyí tó pé oṣù mẹ́ta tó ń ju oṣù mẹ́ta lọ ọlọ́run nínú ọmọ ẹ̀ ìtumọ̀ kan ní ìtumọ̀ táwọn àpọ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ìtumọ̀ tí àwọn àpọ̀ àfún òun náà ni ọmọ nígbà tó ń bẹ nínú ìyá rẹ̀ tó lè wípé ó wálẹ̀ àmàkóso lọ́ba èyí tí ò wálẹ̀ tó ń dìbẹ́lọ́pù ìdáàbò ẹlẹ́ẹ̀kẹta òun náà ni haidu alhami almar alhami ìdá àtàrọ àdámẹ́ ìhàmù tí obìnrin bá ń tẹ oṣù lọ́wọ́ tí ẹ̀jẹ̀ bá ti ń jáde nígbà tó ń ṣe ìmòjì lọ́wọ́ wọ́n ní olóyìn ni wọ́n máa ń sọ ní ìpele àpá àlùkò ìlú yẹn ayé àlùmọ̀kù sọ́ọ́n àwọn wà kòrúùdù dámí wàíyà àpẹ wọ́n níbi ẹwà ni wà máa ń tẹ̀síjáàd òun náà ni tẹ̀síjáàd ní bẹ́ẹ̀ development ti ń bá wọn pẹ̀lú gbọ́dọ̀ àti àlóyún ẹ̀jẹ̀ máa jáde gbogbo àwọn àlàyé tí wọ́n ṣe yìí pátá wọ́n fi ń kàlàyé ọ̀rọ̀ ọlọ́run kó lè fi ṣe ó tún kẹnu jù bẹ́ẹ̀

ìjọba bẹ́ẹ̀ bá ń sọ ẹ̀rìnàgbá ẹjọ́ sọ̀rọ̀ ní ohun nípa ọ̀dọ́rọ́lọ́jù olùgbùrá rẹ̀ lórí náà ó lé pé mùsùlùmí ní aláìsàkà ẹjọ́ buhari báyìí bíkọ́ kò ní mọ́ sí ìjẹ́ torí kọ́ nìkan òye ọmọ iye orí tí ó buhari bọ́ọ̀jù bó ti lẹ̀jẹ́ pé gbogbo ta wá kàkà lẹ̀ yìí kì í ṣe pé ẹ̀ ti tó láti wá kílè gbogbo ẹgbẹ́ wò ní àmì kọ̀ǹtọ́kà náà kì í ṣe ń dáwà bẹ́ẹ̀ lù fún yìí nígbà ọ̀fẹ́ mú jáde wípé bá lé ń tọ́jú náà ní pé káàlè mọ̀ tí gbóbi ọlọ́run káàlè mọ iṣẹ́ ọlọ́run káàlè mọ̀ sí káàlè bọ́rọ̀ sí lẹ́nu káàlè yàgò fún tọ́lọ̀ ọba ní ká mọ́ ṣe Ọdún ìlú jẹ́ ẹni ẹ̀sẹ̀ àwọn ọmọ Ọ̀pọ̀lọ̀ jẹ́ ní àwọn ogun ọ̀dá. Ọlọ́run bá ń bá fi wá gbọ́ gbogbo ẹ̀rí. Àtọ́yún ti ń bẹ nínú, àtẹ̀yí tí wọ́n ti bí tẹ́ ń bẹ láyé gbogbo ìrìnàjò ní pátá gbèdékẹ̀ ọwọ́ lọ́dọ̀. Èyí ti ń bẹ nínú iye oṣù tí ó lò, ìrìnàjò ó ti fi ojú wọn sí, kò ní tú bẹ́ẹ̀ lọ. Nígbà tó dáyé náà, iye ọdún tó lò iye oṣù iye ọ̀sẹ̀ iye ọjọ́ dèmẹ̀tẹ̀dáàrùn òun ti ti bèèrè kéjì kò ní jù bẹ́ẹ̀ lọ wákùn ló yẹ Ajẹ́kọ́ gbogbo nǹkan pátá múlù ṣe ìhìn gbogbo nǹkan, kọ́dà ọlá, ọlá ọ̀fẹ́ ló ní ìbẹ̀rẹ̀ láàárọ̀ ṣùgbọ́kò ní ìjọ̀sán. Ìbí ọjọ́ ṣọ́kò ní ìdálẹ́, ìmí ìyà ni ó bẹ̀rẹ̀ láàárọ̀ ìyà ni ó jọ̀sán ṣùgbọ́n alẹ́ ọlọ́dì ibi ń ti gbẹ àtàárọ̀ àtọ̀gbọ́n àtàlẹ́ pápólú ṣe ìdáhù ìmẹ̀kùnlá ọjọ́ pé gbogbo nǹkan pátápátá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ti ṣe ní mọ̀kọ́dárún bí mẹ̀kìdá láàrẹ̀ sí ìdò àlẹ́ ìwàlà yẹn kò só àlè bọ́lọ̀n bá ti sọ pé ibi tí ó mẹ́rin kò ní jù bẹ́ẹ̀ lọ tọ́lọ̀n bá ìsọ pé yóò tè bí ẹ̀dá kan lè sọ iye ká lè láyé lórí ọ̀pẹ dá aláwọ̀n ti pè gbogbo ẹ̀ láyé sí ìlú ìpọ̀lọ̀ kò ní ilé kú kò sì ní ilé kù iye ká lò nínú oyún kò ní ilé kú kò ẹni tó lò tó lé tó ìgbẹ́jọ́ wá kúrò lọ ṣe àwọn ti wá mọ̀ ẹ̀jẹ̀ mọ́ ẹ̀ sí là ń sáré ọ̀rẹ́ mi tó èdè náà kúlọ̀ tó ọ̀yàgbé ara ọlọ́wọ́n bá ti tó lọ́dọ̀ ọ̀tọ̀ àwọn èyí dáka fún wá yìí wà sí ló jẹ́ náà ọlọ́run bá lè mọjú tó bí ọlọ́run bá sì mọ bá sì mọ bọ́lọ̀ nínú èrò wa nínú ṣe wa nínú ìgbàgbọ́ wa dábá bọ́lọ́run bá lè bọ́lọ́run bá lè tó yóò súnmọ́ pọ́tàkùn lọ́sọ́ ọlọ́run ọlọ́run pa wọ́n ọlọ́run pa wọ́n. ìgbà abẹ́kúndà ló bẹ̀ ìṣòro kan wá lé lóko ní áà ìmọ̀ ìdí kan tó bá irọ́. agbára àwọn ọ̀dọ́n làbẹ́kúndà ló bẹ̀ èmi tí mo bá ń sọ̀rọ̀ ló ń ṣe kọ̀ǹsọ̀láńtì. wọ́n ti kóyà ló lọ ọlọ́dún ẹlọ́dún ẹlọ́dún ẹlọ́dún ṣùgbọ́n ìtawà fẹ́ mú jáde ń bẹ̀ yọ̀tọ̀ sí ìtọ́kọ̀ fẹ́ mú jáde ń dáwà fẹ́ mú jáde ìtẹ̀lágbára ọlọ́run látara ní magbára ọlọ́rin láàbílé mọ̀pó nìkan náà lálágbára olùkọ́ àlápọ̀lọ́ máa jọ́sìn ìgbàfẹ́ mújáde pẹ̀lú láàrin orí ìgbà ẹ̀sìn ìgbó sún wa mọ́ ọlọ látara àwọn ìwádìí ìmọ̀ òdodo láti lè ká mọ̀ pé alágbára lọ́lọ́ olùkọ́ làásì àti Allah subhanahu wa ta'ala ilé ìta gbọ́lùmí ọlọ́dún tó wá láàmù. àtúndí ilé máa tààlà ìyá agbára ọlọ́ tó bá tó dọ̀la orí ẹ̀ náà látún lábọ́ pé súnmọ́tò rahat káàkiri ó sọ púpọ̀ nípa agbára ọlọ́ tí ẹgbẹ́ náà bá ronú àmọ̀ bá agbára ya ẹ̀ yóò wá yídá wa padà sọ́dọ̀ àmì ní ọlọ́run sí sí lẹ́nu a lè tẹ̀láwọn a lè lè gbà ẹgbẹ́ bá a ti lọ yẹn à ń padà ẹ̀ عبد الله سبحانه وتعالى احمد ولا لون الكتب وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحان الله وبحمده اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته